ìjàmbá iná ṣẹlẹ̀ láàfin ọ̀ni akọ̀wé ìròyìn fún ọ̀ni ifẹ̀ ọba adéyẹyè ẹni ìtàn ògúnwùsì ọ̀túnba moses ọláfárẹ̀ ti sọ pé ẹnikẹ́ni kò farapa bẹ́ẹ̀ ni nǹkan ìṣẹ̀ǹbáyé kankan kò bá ìṣẹ̀lẹ̀ iná tó ṣẹlẹ̀ nínú ààfin ọ̀ni náà lọ aago mọ́kànlá ààbọ̀ alẹ́ ọjọ́ ẹtì friday ọjọ́ kejìlélọ́gbọ̀n oṣù kẹrin ọdún yìí ni iná déédé ṣẹ́yọ nínú ọ̀kan lára àwọn ilé tó wà nínú ààfin náà ọláfarẹ́ ṣàlàyé pé kíá ni àwọn òṣìṣẹ́ àjọ panápaná ti dìde tí wọ́n sì pa iná náà láàyè má ṣe jẹ́ kó ràn lọ sí inú àwọn ilé mìíràn nínú ààfin ó ní àwọn nǹkan tó ń lo iná mọ̀nàmọ́ná nínú ilé ọ̀hún ló kọlu ara wọn lójijì tó sì ṣe ìjàmbá iná náà ṣùgbọ́n a dúpẹ́ pé kò sí ẹ̀mí kankan tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Florence Babasola ló mú ìròyìn náà wá fún Aláròyé online television.